lúùkù orí kẹfà. ó ti ṣe ilé ọjọ́ ìsinmi kejì lẹ́yìn èkínní jésù kọjá láàrin oko ọkà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ya ìpẹ́ ọkà wọ́n ń fi ọwọ́ ra á jẹ àwọn kan nínú àwọn farisí sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. jésù sì dá wọn ní ohùn wípé. ẹ̀yin kò kàwé tó bí èyí bí dáfídì ti ṣe nígbà tí ebi ń pa òun tìkára rẹ̀ àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó sì mú àkàrà ìfihàn tí ó jẹ tí ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tí kò yẹ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà nìkan ṣoṣo. ó sì wí fún wọn pé. ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. ó sì ṣe ní ọjọ́ ìsinmi mìíràn tí ó wọ inú sínágọ́gù lọ ó sì ń kọ́ni ọkùnrin kan sì ń bẹ níbẹ̀ tí ọwọ́ rẹ̀ ọ̀tún rọ àti àwọn akọ̀wé àti àwọn farisí ń ṣọ́ ọ bí yóò mú láradá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè rí ọ̀nà àti fi í sùn ṣùgbọ́n ó mọ èrò inú wọn ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde kí o sì dúró láàrin. ó sì dìde dúró nígbà náà ni jésù wí fún wọn pé. èmi ó bi yín léèrè ohun kan ó tọ́ láti máa ṣe oore ní ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú láti gba ẹ̀mí là tàbí láti pa àrùn. nígbà tí ó sì wo gbogbo wọn yíká ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó sì ṣe bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì wọ́n sì kún fún ìbínú gbígbóná wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbáṣe sí Jésù ó sì ṣe ní ìjọ́ wọn nì ó lọ sí orí òkè lọ gbàdúrà ó sì fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run nígbà tí ilẹ̀ sì mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú wọn ni ó sì yan méjìlá tí ó ìsọ ní àpòstélì símónì ẹni tí ó ìsọ ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti johanu fílípì àti bartolomeu matthew àti tọ́másì jákọ́bù ọmọ áfíù àti Símónì tí a ń pè ní Sélótè àti Júdásì Iskariotu tí í ṣe oníkúpani. Ó sì bá wọn sọ̀kalẹ̀ ó sì dúró ní pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ìjọ ènìyàn láti gbogbo Jùdíà àti Jerúsálẹ́mù àti agbègbè Tírè òun Sídónì tí wọ́n ń wá láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara kúrò nínú àrùn wọn àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́ a sì mú wọn lára gbogbo ìjọ ènìyàn sì ń fẹ́ fi ọwọ́ kàn án nítorí tí àṣẹ ń jáde lára rẹ̀ ó sì mú gbogbo wọn lára nígbà tí ó sì gbé ojú rẹ̀ sókè sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. alábùkún fún ni ẹ̀yin òtòṣì nítorí tiyín ni ìjọba ọlọ́run alábùkún fún ni ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí nítorí tí ẹ ó yó alábùkún fún ni ẹ̀yin tí ń sọkún ní ìsinsìnyí nítorí tí ẹ̀yin ó rẹ́rìn alábùkún fún ni ẹ̀yin nígbà tí àwọn ènìyàn bá kórìíra yín tí wọ́n bá yà yín kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n bá gàn yín tí wọ́n bá ta orúkọ yín nù bí ohun búburú nítorí ọmọ ènìyàn kí ẹ̀yin kí ó yọ̀ ní ijọ́ náà kí ẹ̀yin kí ó sì fò sókè fún ayọ̀ sáà wò èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn bàbá wọn ṣe sí àwọn wòlíì ṣùgbọ́n ègbé ni fún ẹ̀yin ọlọ́rọ̀ nítorí tí ẹ̀yin ti rí ìrora yín ná ègbé ni fún ẹ̀yin tí ó yó nítorí tí ebi yóò pa yín ègbé ni fún ẹ̀yin tí ń rẹ́rìn ní ìsinsìnyí yìí nítorí tí ẹ̀yin ó gbààwẹ̀ ẹ̀yin ó sì sọkún ègbé ni fún yín nígbà tí gbogbo ènìyàn bá ń sọ̀rọ̀ yín ní rere nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn bàbá wọn ṣe sí àwọn èké wòlíì ṣùgbọ́n mo wí fún ẹ̀yin tí ń gbọ́ ẹ fẹ́ àwọn ọ̀tá yín ẹ ṣoore fún àwọn tí ó kórìíra yín ẹ súre fún àwọn tí ń fi yín ré ẹ sì gbàdúrà fún àwọn tí ń kẹ́gàn yín ẹni tí ó bá sì lù ọ́ ní ẹ̀rẹ̀kẹ́ kan pa èkejì dà sí i pẹ̀lú àti ẹni tí ó gba agbádá rẹ má ṣe dá a dúró láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ pẹ̀lú sì fi fún gbogbo ẹni tí ó tọrọ lọ́dọ̀ rẹ lọ́dọ̀ ẹni tí ó sì kó ọ ní ẹrù má sì ṣe padà béèrè gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ sí wọn pẹ̀lú ǹjẹ́ bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń fẹ́ àwọn tí ó fẹ́ wọn bí ẹ̀yin sì ṣoore fún àwọn tí ó ṣoore fún yín ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin sì wí wọn ní nǹkan lọ́wọ́ ẹni tí ẹ̀yin ò retí àti rí gbà padà ọpẹ́ kí ni ẹ̀yin ní àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń wín ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè gba ìwọ̀n bẹ́ẹ̀ padà ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín. kí ẹyin kí ó sì ṣoore kí ẹyin kí ó sì winni kí ẹyin kí ó má ṣe retí àti rí nǹkan gbà padà èrè yín yóò sì pọ̀ àwọn ọmọ ọ̀gá ògo ni a ó sì máa pè yín nítorí tí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú ǹjẹ́ kí ẹ̀yin kí ó ní àánú gẹ́gẹ́ bí bàbá yín sì ti ní àánú ẹ má ṣe dáni ní ẹjọ́ a kì yóò sì dá yín ní ẹjọ́ ẹ má ṣe dáni ní ẹ̀bi a kì yóò sì dá yín ní ẹ̀bi ẹ dáríjìn a ó sì dáríjì yín ẹ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmìpọ̀ àkúnwọ́sílẹ̀ ni a ó wọ̀n sí àyà yín nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n òun ni a ó padà fi wọ̀n fún yín. ó sì pa òwe kan fún wọn. afọ́jú lè ṣe amọ̀nà afọ́jú àwọn méjèèjì kì yóò ṣubú sínú ihò ẹni tí à ń kọ́ kì í ju olùkọ́ rẹ̀ lọ ṣùgbọ́n olúkúlùkù ẹni tí ó bá pé yóò dàbí olùkọ́ rẹ̀ èé ṣe tí ìwọ sì ń wo ẹ̀ẹ́rùn igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ ṣùgbọ́n ìwọ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ tàbí ìwọ ó ti ṣe lè wí fún arákùnrin rẹ pé arákùnrin jẹ́ kí èmi kí ó yọ ẹ̀ẹ́rún igi tí ń bẹ ní ojú rẹ nígbà tí ìwọ tìkára rẹ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ ìwọ àgàbàgebè tètè kọ́ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ náà nígbà náà ni ìwọ ó sì tó ríran gbangba láti yọ ẹ̀ẹ́rún igi kúrò tí ń bẹ ní ojú arákùnrin rẹ nítorí igi rere kì í so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kì í so èso rere olúkúlùkù igi ni à ń fi èso rẹ̀ mọ̀ nítorí lórí ẹ̀gún òṣùṣù ènìyàn kì í ká èso ọ̀pọ̀tọ́ bẹ́ẹ̀ ni lórí ẹ̀gún ọ̀gàn a kì í ká èso àjàrà ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní í mú ohun rere jáde wá àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ọkàn rẹ̀ ní í mú ohun búburú jáde wá nítorí láti ọ̀pọ̀lọpọ̀ ohun ọkàn ni ẹnu rẹ̀ sọ. èésì ti ṣe tí ẹ̀yin ń pè mí ní olúwa olúwa tí ẹ̀yin kò sì ṣe ohun tí mo wí. ẹnikẹ́ni tí ó tọ̀ mí wá tí ó sì ń gbọ́ ọ̀rọ̀ mi tí ó sì ń ṣe é èmi ó fi ẹni tí ó jọ hàn yín. ó jọ ọkùnrin kan tí ó kọ́ ilé tí ó sì wá ilẹ̀ jìn tí ó sì fi ìpìlẹ̀ sọlẹ̀ lórí àpáta nígbà tí kíkún omi dé ìgbì omi bù lu ilé náà kò sì lè mí nítorí tí a fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀ nígbà tí ìgbì omi bì lù ú lọ́gán ó sì wó ìwó ilé náà sì pọ̀.